وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أرانتي وفي الشريعة وفي هوا قلنا نتوى الدعاء في الجسن من حديث النبي محمد صلى الله عليه وآله وسلم النبي الدعاء هو العبادة الدعاء òun náà nìjọsìn ìdí tó fi jẹ́ ìjọsìn òun náà ni pé à ń pe ẹlẹ́dàá wa kó wá gbà wá kó wá là wá kó wá ràn wá lọ́wọ́ kó wá fi wá kó jẹ́ kẹsẹ̀ wa kó fi lórí òdodo yẹ wa mú kúrò látàrí báyìí a gbọ́dọ̀ gbé eléyìí lọ bẹ́ẹ̀ lónìí. sáyàtọ̀ sí Allahu azza wa jalla ẹni tọ́rọ̀ rẹ̀ dá ọ̀rọ̀ rẹ̀ gbàdúrà ẹni tọ́rọ̀ rẹ̀ kú bí ẹ káàtó ọ̀rọ̀ rẹ̀ fàdúrà àdúrà tán bá wá ń ṣe Allahu ló lè ṣe òun ló lè gbọ́ bùkátà wa òun ló lè bá wa mú ìpọ́njú kúrò òun ló lè bá wa mú ìdààmú kúrò òun náà lọ́ba dá máa pè ní gbogbo àsìkò àti ní gbogbo gbà olúwa ti kọ́ wa láwọn ẹ̀kọ́ oríṣiríṣi eléyìí tá a máa lò níbi àti ṣàdúrà wa ọkọ wa ní tá a máa fi ṣàtẹ̀gùn tó ṣe pé tá a bá ṣe bẹ́ẹ̀ àdúrà wa máa gbà walillahil asmaul husna tad'uhu biha tolúwa táwọn orúkọ tó rẹwà jù ẹ máa fi wọn pè téèyàn bá ń pè nǹkan kan lọ́dọ̀ Allah téèyàn bá ń mọ àwọn orúkọ Allah téèyàn bá ń fi ń ó tún máa ká ju èèyàn tètè gbà yàtọ̀ sẹ́ni tí ọ̀ma àwọn orúkọ Allah bẹ́ẹ̀ lọ nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam nínú àdúrà tán pẹ̀lú àdúrà pọ́njú ìdààmú àti wàhálà àdúrà yẹn ó wá nínú rẹ̀ pé as'aluka bi kulli ismin huwa lak sammayta bihi nafsak aw anzaltahu fi kitabik أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أو لما صيتي orúkọ tí wọn máa fi pe Allah eléyìí tó ti pa àlè fi pe kọ́ máa jẹ wa ń bẹ nínú àdúrà yìí torí kò síbi tórúkọ náà fẹ́ wà àfi kọjá yìí pé a ti fi bẹ Allah mọ̀ ń bẹ̀ ọ́ pẹ̀lú gbogbo orúkọ tó jẹ́ tiẹ̀ eléyìí tó fi sọ́ra rẹ̀ tàbọ̀ sọ́kalẹ̀ nínú síra rẹ̀ tàbó fi mẹ́nìkan nínú àwọn ẹ̀dá rẹ̀ àbó tiẹ̀ jẹ́ nǹkan tó ti tó wọn nìkan ló máa ó fi mẹ́lòmíì nínú àwọn ẹ̀dá rẹ̀ mọ̀ ń forúkọ yìí bẹ̀ ọ́. ètò túmọ̀ sí pé gbogbo ẹnikẹ́ni nínú wa tó bá wù pé ká dùn wọn máa gbà ọ wà mà nípa àwọn orúkọ Allah pàápàá jùlọ orúkọ tó bá ní í ṣe pẹ̀lú tó ń pàtó máa fi pé Allah àdúrà rẹ̀ ọgbà kò sí tàbí ṣùgbọ́n àwọn mùsùlùmí ń gbìyànjú lójú ni tá a fi lè máa ṣe pẹ̀lú àdúà wa eléyìí tó jẹ́ ká gbà ńlọ́pàá ó lè jẹ́ pàdó àti ń ṣe ẹnìkan ló dáa fún ẹnìkan ló fún ní nákàlí rẹ̀ tí wọ́n ní kọ́ lọ́ọ́ máa ṣe tí bá ti ń ṣe bùkátà rẹ̀ ọ̀mà bíá kò sí tàbí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn orúkọ eléyìí tó ń fún ọ pé kò fi ṣàdúà ó lè jẹ́ pé ó ṣe déédéé orúkọ Allahu azza wa jalla ni ẹlẹ́dàá wa ló ń pè ọba tí ṣe ọba tó lè má ṣe ló ń pè àìpọ̀ wà lójú àná ṣùgbọ́n àwọn kan ti rápá lọ́wọ́ nù àwọn orúkọ míì tí wọ́n fún ọ tó ṣe pé kìí ṣe orúkọ Allah orúkọ nǹkan míì ní yàtọ̀ sí Allah ètò ti túmọ̀ sí kò ń pè nǹkan míì yàtọ̀ sí Allah bọ́ba wa ṣe bẹ́ẹ̀ títí ẹ̀ máa ládùúgbò àlásán títí nǹkan míì tó yàtọ̀ sí Allah ló ń pè lórúkọ kó ń pè Allah ó ti ṣẹbọ sí Allah torí pé bọ́ tó ń pè lẹ́bọn ọ̀sẹ̀ dìgbà tó bá dúró níwájú òòtà ọ̀sẹ̀ dìgbà tó bá dúró níwájú èrè ọ̀sẹ̀ dìgbà tí ìwọ náà bá jẹ́ ẹni tó ṣe pé ọlọgbẹ́pẹ́ gún wọ̀ wọ́n tún sọ pé òun ṣẹbọ sí Allah àdúrà rẹ lásán ó lè sọ ọdọ ọmọ jahannam àdúrà tó ń ṣe lẹ́nu tó rò pọ̀ ń tọrọ nǹkan lọ́dọ̀ Allah ó lè sọ ọdọ ọmọ aná nítorí pé ẹni tó ń pè kìí ṣe Allah ó léwu púpọ̀ torí ẹni tẹ́ni kan bá fún ọ ládùúgbà kan tó pé àdúrà kan pípa ọ máa ṣe gbé hàn e àwọn ẹni tó bá nímọ̀ nípa ẹ̀sìn tó wà nítòsí rẹ̀ ẹ dákun wọ́n ní kí n máa ṣe nǹkan yìí ládùúgbà wọ́n ní kí n máa fa nǹkan yìí báyìí sọ́ba mu àbí ọ̀ba mu àwọn sọ fún ọba bá bá mu ìdí tó fi bá mu wọ́n sọ fún ọtí ọba bá mu ìdí tí ò fi bá mu kéèyàn ọmọ lérò pé mùsùlùmí lòun ọjọ́ kó ti dọ̀tẹ́ bọ́ tọ́ máa tu ọlọ́sẹ̀ bọ́ iná máa bí ọ tọ́ máa sọ pé ọ̀dà nǹkan mí ìpapọ̀ mẹ́sìn ọmọ bára jẹ́ ṣùgbọ́n wọ ọ̀mà wípé lódodo ọ̀tẹ̀ bọ́ ni ọ. nísìnyí gbà tí yẹn bá ń pe kínní kan dámdà ya ìlú tẹ́lẹ̀ dáa ní jẹ́bẹ̀ ó ti pé nǹkan mí ìyàtọ̀ sí àwùwà kíkọ́ ọmọ bàbá rẹ ní bàbá mi ń jẹ́ Yusuf ọ̀wọ́n á sọ pé Yunus Yunus Yunus mọ̀ pé bàbá obìnrin àbí òní bínú yóò bínú ẹ wo yú àti yú Yusuf ìní bàbá rẹ ń jẹ Yunus ńlọ ń pè bàbá obìnrin báwo wà lẹ́lẹ́dàá wa ẹlẹ́dàá wa àwọn orúkọ rẹ̀ ọ̀hán àwọn orúkọ rẹ̀ kó mú un. ọmọ wa pè ọmọ pé yàrá kọ yà á ìlú tí Allah ní jẹ́ báwọn ọ̀sẹ̀ bọ́ yà dámdà yà á ìlú tí Allah ní jẹ́ báwọn ọ̀sẹ̀ bọ́ yà àkàkàdírù tí Allah ní jẹ́ ọ̀sẹ̀ bọ́ tí ní gidi o ti nǹkan mi o ṣe Islam o ti kó o ká sọ́ra àdúrà tán bá fún ọ òsè tó burú ń bẹ̀ fi hàn nìkan tó bá mọ̀ nípa ẹ̀sìn jù ọ lọ tó bá ní ọ̀dà máa ṣe tó bá tiẹ̀ dàbí ọ̀ràn kò ní ẹ̀jọ̀ dáràn níjọ gbèdè tó má sì sọ pé kò dá pátì nítorí pé ẹni tó wà láyé ló máa ń gbọ́rọ̀ ẹni tó ti kú kò sọ̀rọ̀ ká tó tún fẹ́ gbọ́ má dèkòdèkò kọ́ tẹ̀lé kọ́ tẹ̀lé torí olú ẹlẹ́dàá kọ́ ṣàánú wa o kọ́ ká lẹ́bọ̀ lẹ́rù olú ẹlẹ́dàá kọ́ ṣàánú wa kọ́mọ̀ sí wa lẹ́ni tó ṣe tó lẹ́yìn islam ọ̀sẹ̀ bọ́ ní ọ̀padà dà látàrí kóló ń tàdúà olú ẹlẹ́dàá kò fi wá mánà subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.